ọlọ́run ọba tó yé àwọn kọ̀ọ̀kan wà tọ́ náà ọba ò lè ṣe lọ́ba wọn fún àwọn pé ọlọ́run ọba pé kò lè ṣe ìkọ́ báyìí má pẹ̀lú ti báyìí wọn á ní ọlọ́run ọba kò lè ṣe ààbò sí ṣe pẹ̀lú àwọn nǹkan mí lẹ́yìn tó máa ń wá pé o kí ni ìdájọ́ ìṣèlú ìrọ̀rùn náà ẹlẹ́kìn ló ní pé tí ìmáà bá kàn nínú tí a bá kàn nínú ìmáà lọ́lẹ́ káwà kára náà. الحمد لله عليه الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين بعد السلام عليكم ورحمة الله وبركاته ẹdúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó sọ̀dá fún mi àti ẹ̀yin láti kí ìrun alifájírì tààrọ̀ ní jama alọ́nkọgbà ní ìbáàdà mùsùlùmí ni wá lónìí aláìní má mùsùlùmí má lọ́la ọlọ́mọ fi ṣàdánwò fún wa dáadáa ètò àti ṣe ọlọ́ọ̀bá kí ó má jẹ́ pípí ti ṣe fún kálukú ọlọ́mọjọ kankan ó bàjẹ́ bẹ́ẹ̀ àlékún dáadáa ọlọ́run ibi wọn béèrè ni wọn béèrè ni nípa gbólóhùn àwọn kankan wà tí ọlọ́run ọba ò lè ṣe ìyá ọ̀rọ̀ yẹn bá mu wọ́n wá mú àpẹẹrẹ kan wá pé nǹkan ní àwọn kan wà tọ́lọ́run ò lè ṣe òun sì má pẹẹrẹ wá pẹẹrẹ àbòsí ọlọ́run ò lè ṣe àbòsí hmm. àwọn nǹkan yẹn ní wọ́n ṣe pẹ̀lú ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa tawhid ẹ̀kọ́ nípa alẹ́ adabu ma ala abẹ́ta hìdí náà ló wà ó à ń pè adabu ma Allah alẹ́ adabu ma Allah ẹ̀kọ́ bá a ṣe máa bá ọlọ́run lò tàbá fẹ́ sọ̀rọ̀ nípa ọlọ́run bá a ṣe máa ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kàn máa ń sọ̀rọ̀ nípa ọlọ́run ń dẹ̀ sọ pé àtàkùn lò máa lè mú fẹ́fẹ́ máa sọ nípa ọlọ́run kan tẹ́ mọ́ èèyàn kì í déédéé máa ń sọ̀rọ̀ nípa ọlọ́run kódà ó kí èèyàn máa jìnnà sí pátápátá tí ìgbà ti jẹ́ yípo ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni torí pé mo sọ pé àtàhìd àti àdábò máa ala abẹ́ tàhìd mo fi kàṣẹ kan. ẹlẹ́ẹ̀kejì ni èdè Yorùbá tá à ń sọ ọ̀pọ̀lọpọ̀ pàápàá ní àwọn àdúgbò wa Ondo bí a rò wípé à ń gbọ́ Yorùbá ṣùgbọ́n nkata nǹkan tá a máa ń sọ ń gbà mí òdì ọ̀rọ̀ ni pé àtàrà wa ń sọ èdè ìlú àwọn àṣìṣe a máa ń rò wípé èdè pé èdè yẹn ni alédè ìwà gangan ṣùgbọ́n àwọn Ọ̀yọ́ wọ̀nyí Ọ̀ṣun yẹn kò sédè ní ìtàwọn ń nsọ ju ìtàwọn èyí pè ní yorùbá àjùmọ̀lò tí wọ́n ń kọ́ nílé ẹ̀kọ́ yìí kò dín ní mẹ́sàn-án nínú mẹ́wàá tó wà nídìí àjùmọ̀lò yẹn tó yẹ pé kì í ṣe méde wọn ni wọ́n ti yọ not less than ninety percent méde àwọn ọ̀yọ́ yẹn wọn ni wọ́n ti fa yorùbá àjùmọ̀lò yọ. àkọ́kọ́ kẹ́yìn sọ pé nǹkan kan wà tọ́lọ́run ò lè ṣe ẹ̀ṣẹ̀ ńlá ni torí pé o ti o ti sọ pé ọlọ́run ọba kì í ṣalágbára ìdáwọ́ àtọ́lọ́run ò lè ṣe àwọn ìdáwọ́ àtọ́lọ́run ò lè ṣe ó sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ nígbà tó ń sọ ni pé ọ̀lẹ lọ́lọ́run kò ló sọ pé àwọn kankan wà tí ó lè ṣe bí àwọn àfáà àwọn àfáà kan ó ti rí náà yídì oníkàrẹ̀ ń bí yídì lọ́dún kan tá a bá kan ló ń ṣe wáàsí ó ní àwọn kankan wà tọ́lọ́run ò mọ̀ ṣùgbọ́n lóhùn tó sọ yẹn kí tó sọ ni wípé ọlọ́run bá o kì í ṣe ọlọ́run mọ́ tẹ́wọ́ tó ti pa kó àyà Qur'an tọ́lọ́ sọ pé wà láàyò àìtúnà bí ṣé ń ìlà ọlọ́run ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fi samawati wa ma fil ardi man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ya'lamu. máa bẹ́yìn náà ìbí yín wà máa kọ̀ ìfà bí tí ó ṣẹlẹ̀ wájú ọlọ́run mà èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ọlọ́run mà wà láàyò ẹ̀tọ́ nàbí ṣé ìmì ẹ̀mí ìlà àdùnmáṣà gbogbo ìtàwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń sọ yìí gbogbo àwọn tó láyé o wẹ́dà ti kéwò wẹ́dà ti ṣe kéwò kò sí nǹkan kan tí wọ́n lè dámọ̀ bẹ́ẹ̀ ìlà àfitọ́lọ̀ bá fún wọn mọ́ nìkan. ẹ̀gbọ́n mi náà ń sìn àlàó àlímù lọ́lọ́mù Aha Allahu kulla shay'in ilma irú ẹni yẹn sí ìgbà tó fẹ́ sọ ńlọ́lọ́run ọlọ́run ò tó dá ọlọ́run ò dẹ̀ tó òun níjọ́ lọ́run ẹ̀wọ̀ ṣe pé gidi ni ṣé ẹ̀dá lọ́lọ́run o sọ pé kò mọjọ́ tó dá ṣé ẹ̀dá ni ṣe báwa àwa ni wọ́n dáná àwa la lè sọ pé jọba ẹ̀ ni wọ́n dá oòrùn jọba ẹ̀ ni wọ́n dó ṣùpá makhluk náà ni makhlukun ẹ̀dá ni wọ́n tó náà ọ̀rọ̀ tó sọ yẹn pé lójoojú pé ọlọ́run ò mọjọ́ tó dára ẹ̀ ọlọ́run kì í ṣẹ̀dá fún ìbéèrè jọ́ òun ló dára ẹ̀ léwájú ọjọ́ gangan fún rẹ̀ ọlọ́run ló dá káwá fẹ́ ka ọjọ́ kí làbí ń kọjọ́ ta ló dá òun àtòṣùpá ìgbà tí òṣòro ń kọ́ kí ló fẹ́ kà á ṣe àgbèrè pé ọjọ́ ìgbé ṣé wọ́n tó àwọn ìwé ìjẹ́ ẹ̀kún láàpà ọlọ́run jọ máa jọ́ tó wọ̀ ní jọ́ lọ́run ṣé ọlọ́run máa ń kú látà kótó òfin nà tó wà lálọ́ ọ̀gbẹ́ kì í tọ́lọ̀ mi ni pé yóò lórí ikú fún rẹ̀ òun ló dà ṣẹgbẹ́ ọ̀rọ̀ tó ń sọ yẹn òun lẹ́yìn kí ẹ̀ ń sọ pé àwọn kankan wà tọ́lọ̀ òun lè ṣe nígbà yìí ó sọ pé àwọn kan wà tọ́lọ́run sọ fún òun kì í ṣe kì í ṣe pé àwọn kan wà tọ́lọ́run ò lè ṣe. ọmọ gan tá sọ kọ́ lọ́run bímọ ẹ̀ ọlọ́run lè bímọ tó bá fẹ́ bímọ torí pé lágbára lórí gbogbo nǹkan òun ló sọ fún wa pé òun ò ṣe kí ni òun ò bímọ kò sọ pé mi ò lè bímọ. àwọn ọlọ́run lè bímọ tó ń sọ nípa ọlọ́run ò lágbára ọlọ́run lè bímọ tó bá fẹ́ bíi. wọ́n sọ pé ìtọ́lọ̀ ń sọ ọ́nà kọ̀ránì wípé ìbímọ yẹn kò bá ìjẹ́ títóbi òun ìròyìn àbùkù ní bọ́lọ̀ ká sọ pé bímọ ìròyìn àbùkù ní fún ọgbẹ́ èèyàn ká sọ pé kò bímọ tọ́lọ́ wa ní òun ò bímọ o kì í pé mi ò lè bímọ o mo sọ pé èdè yẹn ṣe pàtàkì ọlọ́run ò lè ṣàbòsí ọlọ́run kì í ṣàbòsí olókọ rẹ̀ ẹ̀yìn kì í ṣe kò túmọ̀ sí pé kò lè ṣe. Hmm? ìwà ọlọ́run ò lè ṣàbòsí àwọn nǹkan wọ̀nyẹn ṣe pàtàkì láti máa ṣọ níjọ́ kan àwọn kan bá nàbí sọ̀rọ̀ wọ́n ní masha Allah wa shi'ta tọ́lọ̀ ń bá fẹ́ ti wà nàbí náà fẹ́ nàbí nílá kul masha Allah wahda kàmọ́kọ́ sọ pé tọ́lọ̀ ń ẹ sọ pé tọ́nà ń bá fẹ́ nìkan ẹ mọ́ sọ pé tọ́nà bí náà bá fẹ́ ìrọ̀ làwọn ẹ̀wọ̀n sọ pé ọláyín ọlọ́ọ̀lọ́hùn ọlọ́ọ̀lọ́hùn ọláyín o àwọn ẹ̀wọ̀n sọ pé à ayé kí ra káàkiri sí ọlọ́ọ̀lọ́hùn ọláyín ọ̀rọ̀ kí lọ́lá èèyàn bẹ́ẹ̀ ṣe ṣé ọlá èèyàn lè gbé ọ̀rá kan ọlọ́ọ̀lọ́hùn ni. ọ̀dà tí wọ́n ti wọ́n sọ kéèyàn lẹ́yìn náà lẹ́yìn tọ́lá bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ báyìí wọ́n sọ lẹ́yìn ọlọ́run náà ni ìsọkúsọ ni kò sí ọlọ́run ò lẹ́yìn kò sí nǹkan kan lẹ́yìn ọlọ́run tààrẹ́ táyà kùnrán wọlé awọlú wọlé àkàrò ọgbọ́n ìrọ̀lù bàjẹ́ adábì túmọ̀ ẹ̀ náà wọlé awọlú lẹ́dí lẹ́sà kọ́bìlà òṣè àkọ́kọ́ tí nǹkan kan ò gbá wájú wọlé àkàrò lẹ́dí lẹ́sà báyìí òṣè ìkẹyìn tí nǹkan kan ò sí lẹ́yìn àwọn èèyàn dẹ̀ ní lẹ́yìn ọlọ́run náà ní ilé wọn ń kọ́ mọ̀ táwọn èèyàn máa ń lẹ́yìn ọlọ́run náà ló kàn tí ọlọ́run wá pé méjì lẹ́yìn ọlọ́run tí wọn bá fi fọ́ ọlọ́run sẹ́yìn mi àtúwá ní ọlọ́run ní ìgbà pé ọlọ́run ní ìtàn mi níbi kúrò àti sọ̀rọ̀ pé àlàáfíà ànágbé wa tún ní alẹ́ bí ilé ìsọ̀rọ̀ máa dà ọ̀ṣẹ́ kò sí nǹkan kan lẹ́yìn ọ̀la lọ́kẹ́yìn. wàá èrò lẹ́yìn ilé ìsọ̀rọ̀ fọ́ọ̀kọ̀ ọ̀ṣẹ́ ọba tó mọ̀ kò sí nǹkan kan lókè ọ̀nà fi ní ọlọ́run ìlú ti ọlá tààlà tààlà lọ́wọ́ àmà ìṣègùn ọba tó dá sí ojú ìtayọ ojú ìṣẹ̀dá ìwàlẹ̀ bẹ́ẹ̀ tèmi lẹ́yìn lẹ́dí ilé ìsàdúnà òṣè ọba tó pamọ́ tó jẹ́ pé kò lè sí nǹkan kan àti kọ́lọ́run bí nǹkan náà bẹ̀rẹ̀ tí mo bá tó pamọ́ nù. kò tó ṣẹlẹ̀ ń pẹ́ ẹ̀kọ́ kàwé ìgbìmọ̀ ìdìbò gan adábò máa wà láì ní ẹ̀kọ́ bá ṣe ń bọ́ lọ́run lò máa ṣọ́ra àwọn ọ̀rọ̀ ní ìwà fún àpẹẹrẹ ní ẹnìkan ó parẹ́ ta ló jẹ́ kó parẹ́ lọ́nà ni aburú kan bá ṣẹlẹ̀ à ní ṣàtúnṣe ẹ̀sọ́ ọ̀dọ̀ ọlọ́run àmọ̀kọ́ lọ́run mo rò pé bí wàá nìkan ṣùgbọ́n dáàbò ní wípé yìí parẹ́. wà á mọ̀ pé náà ló pa ọ́. wọ́n ń pè ní àlà àjẹ̀bú máa wà. àbẹ̀rẹ̀ aṣọra ká mọ̀ padà di táwọn kírísítẹ́n àtàwọn ẹlẹ́bọ. wọ́n á lọ gbé agbára fún nǹkan mi àwọn nǹkan tó máa ń ṣokùnfà nǹkan kan sábà bí àwọn ará sọ nǹkan yẹn di wọ́n á ní tẹ́nìkan bá kú ju orí okùn méjì ọ̀fọ́ fífa ìwọ́n ní ọlọ́run kan ló pa wọ́n ní èṣù iṣẹ́ èṣù ọlọ́run kì í ṣe kà nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù ìlú kúrò àti sọ fún wa pé àwọn kan kò kékeré àwọn kan wọn dàgbà dàgbà dé bí wọn kò ní mọ nǹkan tí nǹkan ọmọdé kí wọn tó kú dàrẹ́tà ya kúránì kúránì sọ fún wa pé kálukú ní táìmù ti ọ̀tọ̀ọ̀tọ̀ kódà ọlọ́run sọ pé tá a bá sùn ní ìgbẹ́ ní wa tó bá yà wọn jẹ́ ìyẹn padà á àwọn tó ń wò dẹ́mi wọn pa àwọn kan kú lójú wọn náà àwọn èèyàn àdẹ́mi wọn padà ni àwọn tá a dẹ̀dẹ́mi yẹn padà ọlọ́ọ̀ni alọ́ wọn lára ìlà àjàlè mu ìsàmọ̀ lọ́dí àsìkò kan tá a ti mọ̀ lọ́dọ̀ ara wọn. all those things wà very careful ó ti pàtàkì fún jáàmù fún mi pé ká ṣọ́ra nípa sísọ̀rọ̀ nípa ọlọ́run. ẹlẹ́mìíràn òun trọ́ọ̀tì ọlọ́run kò jẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ó ń sọ bí ẹni pé yóò wà tọ́lọ́run ah no mo jẹ́rìí ọlọ́run ọlọ́run jẹ́ ṣe bẹ́ẹ̀ ah kò jẹ́ ṣe kí ni ah òun trọ́ọ̀sì ọlọ́run kò pọ́sibú trọ́ọ̀sì ah, ọlọ́run àárín ìwọ àtọ́lọ́run àárín ìwọ àtọ́lọ́run ó tún tààrà ànábì àtọ́lọ́run ẹ̀rọ ọmọ ànábì kú lójú ànábì bí ìwọ àárín jẹ́ dáa tó àárín àtọ́lọ́run dáa tó jèrè àti àtànábì àtọ́lọ́run àbí ìkọ̀díjà òkú lójú ànábì ẹgbẹ́ jẹ́ sì máa ń sí ànábì ó kú lójú ànábì ó dẹ̀bẹ̀ islam àwọn ọmọ ànábì kú lójú ànábì ìwà ní àwọn tó sọ lọ́hùn kò lè pamọ́ òun ẹ̀mọ àwọn ọ̀rọ̀ òun yẹn láti wà very very careful kò yẹn jẹ́ nǹkan kékeré tí mo fẹ́ sọ ń pa yẹn kéjì fẹ́ sọ. tẹ́yìn bá wà lẹ́yìn ìmáàmù jùlọ ìlàlẹ̀ ìmáàmù ìyótámù nàbí ìlú ìtànàbí sọ ní ọ̀sán ọ̀la àlẹ́ ọ̀sán àṣẹ ìmáàmù وإذا كبروا فكبروا إمام باشي الله أكبر إن شاء الله أكبر وإذا ركع فاركعوا إمام باركو إليكم وإذا قال سمع الله لمن حمده إمام بارك سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد إن ربنا ولك الحمد فإذا سلم فسلم Faida sàjàdà fàtìlù tó bá forí balẹ̀ forí kalẹ̀ ẹ̀ náà forí kalẹ̀ tó ẹ rí n tó ń sọ ni pé tó bá ṣe lè tán ẹ̀ náà ṣe àbí tó lè tán ẹ̀ náà ṣe tí mọ̀ bá sálámà làwa náà ṣe sálámà àwa ní bá mọ̀ mọ̀ sálámà. asalaamu alaykum wa rahmatulah àwa náà torí àmọ́ iye tí àwọn náà fẹ́ ṣe torí inú súnà sálámù ẹ̀yọ̀ kan ṣoṣo wa kódà tí òní wàrà mọ̀ sílẹ̀ assalamu alaikum ó wà nù súnà ìtàwọn haúsá mọ̀ jù ara súnà náà kódà kò ní gbẹ̀mí sí ìtàn pápátá assalamu alaikum ó wà nù súnà sáàtì ìwé tí wọ́n máa ṣe èyí tó bá ti ṣe yẹn láṣẹ aláàkínú lẹ́yìn máa ń gbà sí assalamu alaikum àwọn náà ní assalamu alaikum tó ní wọ́n ní ká kọ́ ṣe tó bá sọ pé asalaamu alaykum wa rahmatulah àwọn ènìyàn asalaamu alaykum wa rahmatulah ẹyọ kan tó bá ṣe tẹ́lẹ̀ kejì asalaamu alaykum wa rahmatulah àwọn ènìyàn kò ṣe tẹ́lẹ̀ kejì kí ẹ bá dúró de péjì ní péjì kan ká tó ṣe follow tẹ̀síta asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله انتهى تبعتم وبركاته السلام عليكم ورحمة الله وبركاته قالوا لي السلام عليكم ورحمة الله وبركاته بشيرين تلقى نبي نكون كوشي معمول àfìdílẹ̀ tó bá ti parí orígun gbìyànjú ọlọ́ àrẹ̀ mi tó yé mi nìyẹn ní ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run kò jù bá a lọ máa ń lọ lórí omi sọ́nà. ní ẹ̀yìn ìdòkè ẹ̀ ti parí ọ̀rọ̀ sí ètò kọ́mọ̀ jù táwọn èèyàn ṣe ní pé àti gbọ́yé pé tí màá bá sálámà àkọ́kọ́ tá bá sálámà àkọ́kọ́ tá mi gbé bí sálámà àkọ́kọ́ sí àṣó sálámà àkọ́kọ́ tá sálámà ní ìdòkè parí ẹlẹ́kẹ̀ẹ́jì ọmọdé sùn náà ṣùgbọ́n nǹkan tí bẹ́ẹ̀ àlàyé mi wà ní ìlú pé káwọn á sì jọ káwọn sì jù pé ìmọ̀ àmọ́ sálámù yìí ká ọ̀tún sálámù. mo wa tẹ̀lé ìtẹ̀yà àlàyé tí èmi ṣe ń ṣe àwọn tó ń kiri àwòtẹ́lẹ̀. ẹ ṣe bí mo sọ́nù ọ̀rọ̀ mi mo ní ètò bá a mọ̀ ni pé ká tẹ̀lé ìmáàmù ìmáàmù sálámù ẹ̀yọ̀ kan àwọn náà sálámù ó sálámù lẹ́ẹ̀mẹ́lẹ́ẹ̀kejì àwọn náà sálámù fún ìgbà tó nẹ́rà náà. ẹ̀yin ní ìbí kò wọlé èyí tó wọlé ni ìmáàmù ṣe ẹyọ kan àwa náà ṣe ẹyọ kan ó ṣe kejì àwa náà tó bá ṣe kejì. tó wọlé jù ní. bẹ́ẹ̀ òun ló wà àwòlẹ ọlọ ààrẹ àwọn ìmọlẹkùn sọlẹ. àwọn tí màá ń bá kàfá sí àwọn tó yẹ kí màá mú ṣe ara mi tó ti àwọn náà. ẹ ọ̀rọ̀ yẹn kan tó olùkọ́ àná yìí imam bá kàfá tó wá kírun tó kàfá tíà tó ń ṣe àmì ẹ̀yìn náà sọ pé àmì torí ẹni tí àmì rẹ̀ nínú yín bá ṣe déédéé àmì táwọn mọ̀lẹ́kà á ṣàfihàn àwọn ìṣẹ̀lẹ̀ fún ìbéèrè ni pé tí màá bá ṣe àmì tán làwọn kò ṣe àmì àbájọ ṣe àmì ọ̀rọ̀ tó jìn tí kì í ṣe ọ̀rọ̀ kékeré ni lọ́dọ̀ àwọn afáwọ̀ tó dàbí ìbéèrè yìí pé títí náà ń bá ka pàtì àlejò ní sára náà ó kà á ní ìran èyí wọ́n ń ké sókè síta tá à ń gbọ́ èyí wọ́n ń ké sókè ẹ̀kọ́ ìran jẹ́jẹ́ gbogbo àlànà pàtì pàtì àyẹ̀wò tó bá ka ké ó sì sókè sáàkà bá já ọ̀rọ̀ méjì ìrìn náà ní ọ̀rọ̀ kan tó lágbára ní láàrin àwọn afá wọ́n lọ́wọ́ fẹ́ ra àlẹ̀ mú tí wọ́n bá ṣe wàlẹ̀ bọ́ọ̀. bá ṣẹlẹ̀ tán káwa náà ṣe àmì torí pé àmì yẹn kò sí nínú sọ́ọ̀tù fàtíà ah, ọ̀rọ̀ yẹn yìí bẹ́ẹ̀ fàtíà bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni bismillahi rahmani rahim ó parí pẹ̀lú kí ni wàlẹ̀ bọ́ọ̀lì so fàtíà ni wọ́n kà tó yẹn kí ni wọ́n ní ká ṣe lẹ́yìn tó bá ka fàtíà tán àmì ìjọkáṣí àmì wa ṣùgbọ́n àwọn kan máa ń ṣàṣìṣe ìmáàmù ní pípé wa lábọ̀ lè dán kí máa tó sọ pé wà lẹ́ dán àwọn ìdíni àmì tó sì fà ní pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí àwọn ìmáàmù tí a ń kírun bẹ́ẹ̀ ò mọ kùráǹkà nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ mosque tàbí ká sọ pé mọ́ṣáláṣí tó pọ̀ jù lọ làwọn ìmáàmù lè mọ kùráǹkà ká bá bẹ̀rẹ̀ ìdúró kàrẹ́ńsìn ká bẹ̀rẹ̀ statistics mosque kọ̀ọ̀kan bóyá láàrin márùn-ún tó pé márùn-ún tó máa kúrò nǹkan mi bẹ́ẹ̀ ni káàkiri ilẹ̀ yorùbá ṣe ẹ̀fọ́ àwọn ẹ̀rù aládàálé náà ní sọ àwọn èèyàn ti wà yusuf kẹrọ́ọ̀ṣì ṣe ará dọ́ọ̀bì yẹn mẹ́dù láàzìm mẹ́dù kan tí wọ́n pè ní láàzìm kọ̀ǹpọ́sìlì ó gbọ́dọ̀ fà kò sí ní ìyàwó aládọ́ọ̀lé ní wàlẹ́ dọ́ọ̀ six ní haraka yìí.

Àlékún Mùsùlùm. Tó kí wá jẹ́ alábọ̀ lè tán ní ilẹ̀ ìtajà mẹ́mú gbọ́rọ̀ yìí. Tí ìjọba ti ní tí wọ́n jẹ́ lágbà pẹ̀lú ọjà, ní ilé ìlú ìjọba ti sálámà, ìjọba rí àkíyèsí, ṣé ìmáàmù náà ẹnìkan bá ẹnìkan ti kí lákàtàn tán ṣubú ilẹ̀ ni wọ́n ní náà. tí ẹni ẹ wá wọ inú ìyẹn mhm. ìgbà tí wọ́n ti sálámọ̀ tó ń fẹ́ parí ìrẹ̀ lẹ́kìtì tiẹ̀ jẹ́ mhm. kí ìmáàmù bá ti sálámọ̀ tán làá dìde ní àtúntí ìjọba ìbá ti sálámọ̀. náà ìmáàmù là ń tẹ̀lé a kàn rí pé a farabalẹ̀ kí mọ̀mí sálámọ̀ tán nítorí wípé a ò mọ̀ bóyá ó máa ṣe ìforíbalẹ̀ àti gbàgbé kájẹ́ kó sálámà tán dáadáa kó kíyà ṣùgbọ́n àlejò èdè sí jàmá. Assalamu alaikum warahmatullah ètò kọ́mọ̀ lẹ̀ Yorùbá bí. Assalamu alaikum warahmatullah àdìdè ti wà. Ẹ mọ̀ tó máa ń ṣẹlẹ̀ mọ́ọ̀sì tí ládàáni bá wa. Àwọn èèyàn ò ní tún sálámà wọ́n gbọ́ ìmọ̀mù. Ó dìgbà tí ládàáni bá sálámà tiẹ̀, sálámà tó ti sọ ládàáni ìdìbò mọ́mù ní mọ́ọ̀sì tí ò ti bí ìsibí bá wà ní làdáni a máa gbé tẹ̀lé mọ́ àwọn èèyàn a máa dúró de làdáni gbà làdáni bá sọ tiẹ̀ tán so làdáni ni wọ́n tún ti sọ jù mọ́ mu. kéèsì yẹn yàtọ̀ sí mọ́ṣáláṣí tó tóbi tó rìn mọ́ mò dẹ́yìn tó jẹ́ pé mohabdin òun ni à ń gbọ́ ohun ìgbóyè òun ló ń lo síkà bó tilẹ̀ pé lóde òní gan gbogbo ọ̀lẹ́ yẹn ti sọ̀pù àwọn máikrófóònù wà tí ìmọ̀ọ́mù jù sápò àbí tá a fi sọ́run sáà tamọ̀ gbogbo wa là ń gbóhùn ẹ̀ kétékété wọ́n mọ̀ kí nìjẹ́ bá lọ ra microphone kékeré yẹn bàbá pété làdáni yẹn yóò bì iṣẹ́ tó yẹ kó ń ṣe ẹ̀jẹ̀ kó ń ríṣẹ́ ìwọ̀n ṣe tó ń tẹ̀sí wá mọ́ṣáláṣí ni kí àwọn olùwà máa gbé òyìn mọ́ sókè gbogbo kí yẹn náà kọ́nà kò fi yé wa. هذا والله تعالى أعلم السلام عليكم ورحمة الله وبركاته